wọ́n ń fẹ́ kó bàjẹ́ o kọ́ ọ lè máa yọ̀ kó lè bàjẹ́ o kó lè bàjẹ́ kó lè bàjẹ́ o kó lè bàjẹ́ o ẹ̀yin kan ń fẹ́ kó bàjẹ́ kẹ́yìn lè máa yọ̀ lọ́lá ọlọ́run kó lè bàjẹ́ o májà sọ ọlá mami kan ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn rẹ̀ o kò lè bàjẹ́ o gbogbo ọmọ yorùbá tó ń ṣòótọ́ ẹ má fòyà rárá o kò lè bàjẹ́ o àmàdébí afẹ́dé kò lè bàjẹ́ o ẹ rí kò lè bàjẹ́ o ẹ̀kọ́ ń ṣe kó dà o kẹ́yìn lè máa yọ̀ ẹ̀mí onígbè <laughs> ẹ̀rín lọ̀rọ̀ yín gbà kó tó di wípé mo jẹ́ kí brọ́dà mi sọ̀rọ̀ ewé ọ̀rọ̀ kékeré tí mo kàn fẹ́ sọ láàárọ̀ yìí mo fẹ́ wọ́n flag wa kíní yẹn court mo kàn fẹ́ sáré jẹ́ kí àwọn kankan tún yé wa ni mo mọ̀ pé àwa kan wà à ń fi tọkàntọkàn ṣe Yorùbá nation yìí láì wojú láì ṣe pé mo fẹ́ lọ joyè ṣé wọ́n ti ẹ̀ ń joyè ìlú tẹ̀ tí gbà tẹ́ fẹ́ lọ joyè ni ṣọ bó ṣe ń joyè nìyẹn tó bá kí n ṣe pẹ́ lómi kò ní rònú ẹni tí tiẹ̀ ti jóná tó ń wẹ́ni kúnra lẹ́ ṣé bọ́ ṣe ń sáré gboyè nìyẹn nǹkan tẹ́ ẹ̀ ti gbà but àwa táwa là ń fọkàn ṣe yorùbá nation yìí a nídìí ká yára wa ní brain o títí kò ẹ̀yin tẹ́ wà ní diaspora tẹ́ bá máa sẹ́ndì owó lórúkọ chief Sunday Igboho ẹ mọ bẹ ṣe lè ṣe kó dọ́dọ̀ wọn direct ni ju kẹ́ máa fi rányàn tẹ́ bá fẹ́ fún yàn lówó ẹ fún un it's not compulsory kẹ́ máa lẹ fẹ́ torí èèyàn kan dáwó kẹ́ni ẹ máa jẹyà. bàbá oní bàbá ló wà níbi tó wà yẹn ẹni mélòó foundation mélòó la gbé kalẹ̀ torí Chief Sunday Igboho Májàsọ́lá family ẹ mọ̀ yìí pé wọ́n ti blackmail wọn all over the world àti transact business nsìn kò rọrùn foundation mélòó lẹ gbé kalẹ̀ wípé kí family bàbá yẹn kó lè máa fi benefit adẹ ń pariwo yorùbá nation yorùbá nation yorùbá nation igbó ẹ ń pariwo ògo ṣé nùgbò ó ń dùn níbi tó wà. mánu àdògán tí ìyàwó ẹ jáde ńgbà kan yẹn foundation mélòó ló ń lọ lórí ọ̀rọ̀ ìyàwó ẹ kó má jákàntì mi kó má jákàntì ẹ kó má jákàntì anybody tó ń sọ̀rọ̀ àkáǹtì májàsọ́lá gangan àkáǹtì ìyàwó máa yẹn àdògán àfa yẹn náà àkáǹtì ìyàwó wọn tàbọ́ mọ́ wọn ẹ fo ẹ ẹ ìrànlọ́wọ́ tẹ bá lè ṣe ìtawà lè ṣe là ń ṣe yìí ìtayìí náà bá lè ṣe ẹ ṣe káwọn máa fàdúrà tì í lẹ́yìn tọ́lọ́ bá dẹ̀ ràn án náà lọ́wọ́ nǹkan tá a bá dé káwọn náà máa ṣe àkáǹtì mélòó lẹ ṣí tó jẹ́ pé ti grassroot ọlọ́dẹ gangan tó jẹ́ pé yes àwọn ọlọ́dẹ tó wà nù gbó gidi kì í ṣe àwọn ọlọ́dẹ inú ac kì í ṣe àwọn ọlọ́dẹ inú kakí kì í ṣe àwọn ọlọ́dẹ tó jẹ́ pé wọ́n tún gbowó lọ́wọ́ gọ́fìmẹ̀ntì àwọn tó jẹ́ pé kí ìlú lè tòrò kọ́ máa wọlé pa àyàn kọ́ máa wọlé pa ìyàwó kọ́ máa wọlé pa ọmọ kọ́ máa wọlé pa bàbá kọ́ máa wọlé pa ará àdúgbò làwọn ń ṣe káàkiri ẹ́ àwọn àgbààgbà tó jẹ́ àgbà ọlọ́dẹ gidi tó jẹ́ àgbà alágbàánú àgbẹ̀ mélòó gangan ló jẹ́ pé ẹ ṣàánú ẹ̀ foundation mélòó lẹ gbé kalẹ̀ fún wọn tẹ́yìn kan wá lọ ń gbé parí ẹ fẹ́ jẹ ọba yorùbá nation ẹ fẹ́ jẹ kíní kan yorùbá nation lágbára ọlọ́run nǹkan nǹkan máa ṣe yín o torí ẹ̀ ni mú mi sọ̀rọ̀ sọ nǹkan máa ṣe yín mi ní sọ ju bẹ́ẹ̀ yẹn lọ bọ̀ kí n tó sọ̀rọ̀ program tèmi fẹ́ ṣe tẹ́lẹ̀ ogun adúláwọ̀ ẹ má bínú àìlè program sìn torí múdùmí ò fi taratara múdùmí dáa kí n má sọ mi pẹ̀lú nǹkan tí mo ti ẹ̀ gbọ́ yìí but ó dàbẹ̀ ni pé ewédọgbọ́n náà ní ọ̀rọ̀ méjì mẹ́ta tó fẹ́ sọ ewédọgbọ́n ní ọ̀rọ̀ méjì mẹ́ta tó fẹ́ sọ ẹ̀yin ọmọdé <laughs> ẹja ṣiṣẹ́ ìpẹ́ lórí pípé o ọ̀rọ̀ Yorùbá nation kì í ṣọ̀rọ̀ family kan àbí ọ̀rọ̀ ẹnìkan individual o collective work collective effort ni o a máa gbà fúnra wa ni o ẹnìkan ò lè jà fúnlé méjì lẹ́ẹ̀kan ṣo ibì kan ló máa kọ́kọ́ jà fún kó tó lọ jà fún bòmí o ìdìbò tó wà lọ́nà yìí ogun ló wà lọ́nà kì í ṣe ìdìbò mi ò ní parọ́ fún yín o a gbọ́dọ̀ mọ̀ nǹkan tá à ń ṣe bá ṣe máa di agbègbè wa mú o tó bá ti ṣẹlẹ̀ ká mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ o ká dẹ̀ mọ̀ nǹkan tá a fẹ́ ṣe káládùúrà máa gbà kẹ́lẹ́ bọ́ máa gbé kẹ́lẹ́ tutù máa ṣe kẹ́ni tó ń pẹ́ máa pè kẹ́ni tó ń pè ṣẹ̀ṣẹ̀ máa pè kẹ́ni tó ń fèsì ẹ̀ one on one kọ́ máa fèsì ẹ̀ operation Nehemiah làwa o ẹ máa fọwọ́ kan kọ́lé ẹ máa fọwọ́ kan jagun ni o because nǹkan tó wà ńlẹ̀ yìí àwọn àtọ̀hún rìn wá ẹranko inú gbó wọn yẹn wọn làwọn ò ní jẹ́wọ́ nǹkan táwọn jẹ́ o bọ́dẹ̀ pé ogún bọ́ pé ọgbọ̀n bọ́ gbé ten billion ó máa padà bọ́ lọ́nbẹ̀ náà ni but báwo la fúnra wa ṣe plan báwo la kí ni plan tàwa fúnra wa gangan náà kí ni plan ara wa ẹ jọ mò ń padà bọ̀ eré dọ́gbọ́n ẹ lè fẹ́ sọ̀rọ̀ méjì mẹ́ta kẹ máa wo background yín kó má jẹ́ òfurufú tó bá ti jẹ́ òfurufú wọn ní rójú yín mọ́ bọ̀ tó bá jẹ́ ìwé wọn máa máa rí yín mo kí eh, ìyá mi àti bàbá mi níbikíbi tí ẹ bá wà nílẹ̀ yorùbá ní agbára ọlọ́run bí ayé bá ti ń jẹ́ ayé tí ó jẹ́ pé lóòótọ́ ni ọ̀run bá ń jẹ́ ọ̀run lédùmarè bá ń jẹ́ lédùmarè ọ̀rúnmìlà bá ń jẹ́ ọ̀rúnmìlà gbogbo wa ní jábọ́ gbogbo etí tó ń gbọ́ mi kò ní jábọ́ o gbogbo etí tó ń wò mí kò ní jábọ́ à inú mi ò dùn o ṣùgbọ́n tá bá sọ̀rọ̀ ẹ lọ́rọ̀ pọ̀ jù ọ̀rọ̀ á jábọ́ màá dẹ̀ sọ̀rọ̀ because àwa tá a wà ní nàìjíríà ń bí là ń mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nǹkan tí àwa bá sọ ó yẹ kẹ́ ẹ mọ̀ pé òdodo la sọ kí ló lè wá dé tí ẹ̀ ìkànnì ojókòó sí kọ́nà tí ẹ̀ ń pera ẹ ní yorùbá nation ẹ̀ ní ṣoríire torí pé ẹ̀ ṣẹ̀tọ́ gbogbo iṣẹ́ tó ń rán yín kọ́ lẹ̀ ń jẹ́ o ẹ̀ gbowó ìyẹn ò tiẹ̀ kàn wá ibi tó bá wù kẹ́ ẹ gbowó yín gbà torí yorùbá nation sọ pé àwa òun fáwa lówó àwa lè sọ lẹ́ni wíẹ̀ yorùbá nation sọ pé òun fáwa lówó ṣùgbọ́n a fi ẹ̀mí wálẹ̀ láti jà fún yorùbá nation ẹ wo ibi tẹ́ ń gbé wa gbà ẹni tójú wa dúró ìyẹn wòlé àpótí ẹ̀rí ẹ wo bẹ́ ṣe ń borúkọ ẹ̀jẹ̀ káàkiri gbogbo ẹ̀dá tó bá lóun máa ba orúkọ ẹ̀jẹ̀ ọ̀run á ba ti ẹ̀jẹ̀ ni torí mo pe ìyá mi lẹ́ni ọ̀sán pé gẹ́gẹ́ lóko tó ń pe ìyá mi ọlọ́pọ̀n ọdẹ ọ̀sán pé gẹ́gẹ́ lóko tó ń pe ìyá mi lóka bàrà ọ̀sán pé gẹ́gẹ́ lóko tó ń pe ìyá mi lóka òjé gbogbo etí tó ń gbọ́ mi àbúrò nìkan yìí o ṣùgbọ́n gbogbo ọ̀tá ilẹ̀ yorùbá ẹ lọ kọ́ ilé nì ó dolúkọ̀ kìtìbó ó dolúkọ̀ kìtìbó o gbogbo ọ̀tá ilẹ̀ yorùbá òjijì rẹ̀ máa gbọ́ kó ẹni bọ̀dọ̀ láti èní lọ báyìí o àwọn òbínú olóṣèlú kọ̀ọ̀kan kí ló ka pẹ̀lú olóṣèlú anybody á ṣe tiẹ̀ ni kí ló wá dé ẹ wá ní ẹ bàbá wa wòlíì àpótẹ́ẹ̀rì ó ní bàbá wa ṣìfò ẹ májàsọ̀lá Sunday Igboho pé wọn ló gbowó níbo ló ti sọ ẹ pílẹ̀ jáde kẹ́nìbọ̀dì gbọ́ tó jẹ́ pé fọ́ọ̀sì ẹ̀ lẹ bá ń bẹ̀ ẹ pílẹ̀ jáde kí ẹnìbọ̀dì gbọ́ gbogbo èyí tẹ́ ń wà ní ọ̀rọ̀ Yorùbá nation tẹ́ ń ṣèbàjẹ́ ah gbogbo wáyé tọlọ́run ọmọ òní sí bí ogun wáyé tọlọ́run ọmọ òní sí o inú gbọ́dọ̀ à ń gbé kí bí ọ̀rọ̀ o ẹ́ afọnsẹ àfìyàwó sílé bẹ́ẹ̀ ni iléeṣẹ́ ṣe tàn wá si gàdò mo kó àwọn ìdánwò ṣùgbọ́n dé bàbá wa mo bẹ̀ yìí bàbá Sunday Igboho mo fi mari bẹ̀ yìí mo fi alálẹ̀ odò àbẹ̀ mo fi bẹ̀ yìí mo fi alálẹ̀ ilẹ̀ Yorùbá mo fi bẹ̀ yìí mo fi Ọ̀rúnmìlà mo fi bẹ̀ yìí gbogbo nǹkan tí ó wù kí ẹnikẹ́ni kó sọ fún ní ọkùnrin tàbí obìnrin ẹ ti dàkìtà baba wa o Ọlọ́run ló gbé e síbẹ̀ kò ń ṣe èèyàn tó bá jẹ́ ènìyàn ló dira fún yín pé ó yá nìṣó wọn á ti padà lẹ́yìn yín ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá ti dúró ti ẹ̀dá kan kò ní nípa kankan lórí ẹ̀ mọ́ wọn. gbogbo wa dẹ̀jẹ̀ tọ́lọ́run ẹ̀ ní jábọ́ ẹ̀ ń padà bọ́ ńlé ìgbà tẹ́ ti wà níbi tẹ́ wà ta ló ẹni gbogbo àwọn tó pariwo bá nìṣẹ́ ẹni mélòó ti fojú kàn yín níbi tẹ́ wà bàbá àtàwọn lókè òkú tó ń pariwo gbogbo ìdá bá lè tó bá lè pé ń ṣe nípa Yorùbá nation tí yóò fi ti yí ṣe síwájú ó máa jábọ́ ni torí pé kí ni ẹ̀lì Ọlọ́run fi ṣe aṣíwájú lórí ọ̀rọ̀ tó wà lẹ̀ Yorùbá ṣẹ́tẹ̀ ó lè ti wà tipẹ́ o fáìmù yọdún ìyẹn ò ká wá ṣùgbọ́n ẹni tí ó dúró tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ tó gbé nǹkan yìí jáde ǹjẹ́ àwọn gbogbo àwọn tó ń pa ìwòrán tó ń ṣe Yorùbá Nation anybody sáyà ti kọ́lé ẹ̀ sáyà ti lo mọ́tò mọ́tò tẹ lò ẹ́ ló máa pa ilé tẹ́ kọ́ ló máa wo pa ẹ̀ tó lòdò ọ̀rọ̀ Yorùbá Nation ló gbowó ló kọ́lé lo mọ́tò nǹkan tí owó tẹ fi ra mọ́tò ẹ̀ mọ́tò ẹ̀ ló máa pa yí o ilé tẹ kọ́ ilé ló máa wo pa yàtọ̀ màtì ìyàwó yìí. tẹ gbowó tẹ ṣiṣẹ́. tẹ gbowó tí wọ́n rán yín níṣẹ́ tó yẹ kẹ́kẹ́ tẹ́ ṣe àtẹ́bájẹ́lé ló fi kọ́ ilé àwòpa yìí lọ kọ́lẹ̀ mọ́tò tó lò fi ra ògùn ló máa pa ẹ́ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ o ṣe máa rí nìyẹn èmi ò gbóyò mi ìgbó kankan lọ́wọ́ Yorùbá nìṣẹ́ òun àpótẹ́ olówó àpẹ̀lú mi kò gbóyò lọ́wọ́ Yorùbá nìṣẹ́ kankan kò gbowó ẹni bá lóun fún lọ́wọ́ lọ́wọ́ Yorùbá nìṣẹ́ kó wá sọ ẹ̀yẹ ẹgbẹ́ grassroots mo kí ojú òní tì í. lẹ́yìn ká tó ṣe. ẹ ti gbọ́ ká ta tura nǹkan tí ìbáṣẹ máa sọ o ẹ rí ọba Sunday Igboho ẹ ń sọ̀rọ̀ anybody fẹ́ ṣe èmi mo tó yìí èmi mo tó yìí ó dẹ̀ tó bá gbàgbé Orísun Orísun ni Sunday Igboho jẹ́ fáwa o bẹ́ẹ̀ ni ìgbà tí kò ti dá wàhálà sílẹ̀ Babalakuta ló jáde síta pé Yorùbá nation Yorùbá nation Babalakuta ló jáde síta tó pé Yorùbá nation lórí ọ̀rọ̀ Yorùbá nation yìí mi ìṣọdún egún mi tí mo fẹ́ ṣe nílùú mẹ́kànnà ṣé mo ṣe ni ẹ bọ̀ kí ẹ fi wá fèsì ni gbogbo ẹtẹ wà ń di ọ̀rọ̀ Yorùbá nation tẹ́jẹ́ kó nojú tí ẹ ń da ọgbẹ̀ lọ́tẹ̀ ń da sọ́sì gbogbo ayé ti Ọlọ́run bí òòrùn bá ṣe wọ̀ báyìí ẹ wọ̀ bá ọrùn agbára Ọlọ́run ni. ẹlẹ́fẹ́ bẹ màmá onítìrì kọ́ lọ bá bàbá. màmá onítìrì mo bẹ̀ yìí ẹ jọ̀ọ́ ìyá wa àdúrà yìí á gbà o abiamọ nìyí o abiamọ nìyí ṣùgbọ́n dé àwọn ìgbésẹ̀ kan wà téèyàn gbọ́dọ̀ máa gbé àwa ò lè kọ́ yìí ṣùgbọ́n dé kò sí ẹ̀dá tó wà láyé tí ó lè ṣe mistake láyé yìí kò sí lẹ́yìn Elédùmarè òun nìkan ṣọba tó pé bàbá wa Sunday Igboho májàsọlá mo fi Ọlọ́run bẹ̀ ẹ má sọ pé fẹ́ pè wọ́n ẹ wá wọn lọ́bi tó bá wà ní tó bá jẹ́ pé bá nífẹ̀ẹ́ wọn lóòótọ́ tẹ bá nífẹ̀ẹ́ wọn ẹ wá wọn lọ́bi tó bá wà ẹjọ́ orí lẹ́sọ̀rí kẹjọ sọ̀rọ̀ torí ìrìn àjò yìí àti ń play géèmù olóṣèlú láàrin ẹ̀hún ẹ̀dẹ̀ ń fọwọ́dá gbọ́n bí ni o àwọn onílàjú rẹ̀ kò ifun inú mi ò dùn láàárọ̀ bí bàbá ṣe ń bínú tó ń sọ̀rọ̀ inú mi ò dùn ẹ́ kí ló dé gbogbo wa banijẹ́ tó ń banijẹ́ nígbà tá a kò bà ọ jẹ́ bíbélì nígbà tí onígbà tí wàdà kò àti banijẹ́ onígbà náà bà ọ jẹ́ kalẹ̀ tí kò ní láti ṣe gbogbo ẹ tẹ́ ń bọrọ jẹ ọbanisẹ jẹ ọrùn abati jẹ ni o àdògán ló wà kò sẹ́yìn mọ́lẹ̀ ní àti àfà ta ló rántí ọmọ àtìyàwó wọn níbi tí wọ́n wà lọ́rọ̀ Yorùbá nation. àwọn ẹbí ṣe Sunday Igboho kan tó wà láràndì. ẹ sọ fún mi bàbá ṣe Sunday Igboho ìgbà tó wà nílùú ẹ tó wà nípò ẹ ó mọ èèyàn tó ń jẹun lábẹ́ ọmọ ìbọn tó dán fámìlì ẹ ǹjẹ́ ẹran tá fámìlì ẹ mọ́ tó bá ti kú bẹ́ẹ̀ fẹ́ṣẹ̀ yẹn lẹ ti ṣe yìí o ṣùgbọ́n lọ́hùn wa ní pa ẹ́ ó ti dánmọ́ kú ikú ògbọ́dọ̀ gbéde ó ti dánmọ́ àrùn ògbọ́dọ̀ gbéde o bẹ́ẹ̀ ni ikú ò ní pa àrùn dẹ̀ ní gbéde láéláé ìyẹn Sunday Igboho bàbá wa ẹ fi ẹni bọ̀dẹ̀ tí kò bá sọ̀rọ̀ wọn lọ àwa wà bí wọ́n léwa kí lọ́sọ̀wọ́ léwa kí sósì tó wá jẹ́ pé lórí ọ̀rọ̀ táwọn fà yìí lọ́lọ́sọ pásítọ̀ tí wàá dọ̀bà tó àwágà òfọ́ bẹ́ẹ̀ ni àfọ́ àfẹ́ kọ̀ọ̀kan tó fẹ́ ṣẹlẹ̀ mọ́ tó yá ti fojú hàn ẹ ti fi wá dàgbà ti fojú hàn kí lẹ́sẹ̀ ká tó ṣe báyìí ìbílẹ̀ ká sásì ìbílẹ̀ fẹ́ ká ságbà ẹ sọ fún wa náà tábà sọ ń sè ẹni ọ̀rọ̀ pọ̀jù ọ̀rọ̀ pọ̀jù ọ̀rọ̀ kí ló pọ̀jù. àwọn ògbóná òṣèlú o àwọn òdìbò olóṣèlú ọ̀nà tó bá wù kálukú ikẹ́ ẹ̀tọ́ ṣùgbọ́n ibi ọ̀nà táwa ń tọ̀ tẹ́tí fi máa tún lọ bàjẹ́ ẹ fi máa da gbogbo ẹ̀rú yìí ọ̀run á da ilé àtọ̀nà irú ni o gbogbo ẹ̀tẹ́ bá wà nídìí má dàrú nídìí gbogbo má dàrú yìí ilé àtọ̀nà ọ̀run má dàrú ẹ ní sóríire o tí ẹ bá tún rántí àǹfà àti àdògán tó kú nínú ilé Sunday Igboho láti tọ́jú àwọn ìyàwó lọ́dọ̀ Yorùbá nìṣẹ́ yìí eh. ah ẹ̀yin Yorùbá nìṣẹ́ yìí ń ṣe èèyàn. gbogbo àwọn ọmọdé tó fara gbà bọ́n fọ́. ẹ̀yin Yorùbá nìṣẹ́ yẹn ń ṣe tó bá jẹ́ bẹ́ẹ̀ ló bá rí irú tiwa náà òun náà ikú tó bá ń pojú gbẹ̀dẹ̀ òwe ní pa fún ni náà. àwọn dúró dúró pé mi ò lè wá kókò ju ilé bàbá ẹ̀ wọ́n dúró fọ̀rọ̀ Yorùbá nìṣẹ́ ẹ̀ wo bí tán gbà ẹ̀ wà tún rántí ọmọ ìrántí ìyàwó gbogbo ẹ̀ tó yẹ kẹ́ ẹ̀ ṣẹ̀tọ́ tẹ́ ẹ̀ ń gbó lórí wọn náà tá a mọ̀ tí ẹ̀ ṣètò nǹkan tó yẹ kẹ́ ẹ̀ ṣe eh. gbogbo ẹ̀ tọ́lọ́run ẹ̀ ní jẹ́rìí ọmọ tẹ́ bá bí hmm. bẹ́ẹ̀ ni bó ṣe máa jẹ́ nìyẹn o kò jẹ́ bó ṣe jẹ́ wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kágbọ̀ afẹ́fẹ́ a máa gbé ṣùgbọ́n afẹ́fẹ́ ò ní gbé tiwa ohun tèmi kàn fẹ́ sọ lẹ́ni <laughs> ọ̀rọ̀ yìí bàbá wa chief imam àwọn ọ̀rọ̀ kan wà nínú chief imam gbogbo ẹ̀yin tẹ́ bá jẹ́ ọmọ Yorùbá ẹ máa gbọ́rọ̀ yìí ẹ̀yin ìyá ẹ̀yin abiyamọ tọrọ yìí kàn ó dà pé ògùn adúláwọ̀ gan ti wá. òkú adúláwọ̀ ẹ má wọrí màá tẹ̀lé láti gbẹ̀yìn náà wọlé inú àṣọ máìdì yín kò sẹ́ni tí ò lè sọ̀rọ̀ kò dẹ̀ sẹ́ni tí ò mọ̀nú bí oníkálukú ilé ta ti tọ́ oníkálukú ló yàtọ̀ ẹ̀kọ́ tó oníkálukú ní òun ló yàtọ̀ bọ̀tọ́ bá ti yàn kan ògiri á sọ̀rọ̀ Yorùbá nation ò lè bàjẹ́ lójú tiwa àwọn ọmọ dẹ́dẹ̀ dúró sẹpẹ́sẹpẹ́ àwọn ọmọdé ẹ̀yin ló kàn báyìí o kóníkálukú lọ di tẹ́rìtìrì ẹ̀ mú torí pé àwọn olórí ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ kínní nìkan o gbogbo ibi tí gbó bá wà ni làwọn olórí burúkú yẹn ti wà so ẹ̀yin ọmọdé ẹ má sùn ẹ̀yin ọmọdé ẹ má sùn ẹ wo ẹ wo igbó ta wà yìí ẹ wo igbó ta wà yìí ẹ wo bó ṣe lọ ẹ wo bó ṣe lọ ọ wà káàkiri wọn yí igbó yìí ká wọn máa ń sọ iṣẹ́ wọn ṣe ni so ẹ̀yin ọmọdé ẹ má sùn àsìkò lélẹ́yìí state to state local government to local government community to community àwọn ò kì sọ pé àwọn òṣọ̀tá àwọn òṣọ̀tá àwọn òṣọ̀tá politician àdèṣọ̀tá government security làwa local security làwa làwa bá dúró òun dẹ̀ làwa wà fún láti tọ́jú àwọn farms wa àwọn oko wa ẹ pé kẹ́nìkan kó má ṣe kí ni kó má jẹ àwọn baba ńlá wa kó má jẹ tiwọn má yé àwọn àgbẹ̀ iṣẹ́ táwọn baba ńlá wa ṣe kó má bàjẹ́ ìyẹn làwa wà after o but ẹnìkan bá lóun fẹ́ wá kógun wá jà wá irú ìṣẹ̀dá bẹ́ẹ̀ ó ti ran kó di ẹran lẹ̀ látòrí kan lẹ̀ ìyẹn bẹ́ẹ̀ mo dẹ̀ sọ̀rọ̀ yìí kọ́rọ̀ yìí lọ sọ́dọ̀ bàbá wa bàbá wa chief imam ẹ jọ̀ọ́ bàbá ẹ̀yin àgbàlagbà ó dọwọ́ yín ṣe bá rí fídíò ibi tí chief imam tí wọ́n ti nominate bàbá Kíntóyè gẹ́gẹ́ bí olórí nílẹ̀ Yorùbá tọ́lọ́run dẹ̀ gbà sí wọn lẹ́nu bẹ́ẹ̀ tó dẹ̀ kánlé tó kan oko káàkiri kí ló wá dé tí a ò ṣe kí n sábà rí bàbá chief imam pẹ̀lú bàbá kí n tó yè dáadáa mọ́ kọjọ máa wà. ó yẹ kọjọ máa ṣe ni yàtọ̀ sí yẹn ṣe báwọn àgbààgbà yorùbá kan náà wà níbi tí wọ́n ti yan bàbá wa bàbá kí n tó yè gẹ́gẹ́ bí olórí nílẹ̀ yorùbá. àwọn yorùbá lẹ́nìkan kì í jáwádé. wọ́n dẹ̀ lẹ́nìkan kì í jáwádé wáì tí a ò ṣe kí yàtọ̀ sí bàbá dédìnà tọ́jọ́ rẹ̀ wọn wáì tá a ṣe kí ẹ wo a sì ń bọ̀rọ̀ bọ̀ ni o iṣẹ́ tí bàbá bàbá Akíntóyè ti ṣe kò ní bàjẹ́ o ṣùgbọ́n a gbàdúrà fún wọn wípé ọgbọ́n láti rí kíní ìtò ọlọ́run ò ní fi dùn wọ́n o ẹni bá dẹ̀ ti dalẹ̀ lágbára ọlọ́run kò níyè ó máa bálẹ̀ ikú ni o ilẹ̀ máa mú ẹ jọ kó tó di pé mo sọ̀rọ̀ kan tó kù ẹ jẹ́ n wò bóyá Ògo Adúláwọ̀ Ògo Adúláwọ̀ ẹ send invite bóyá ẹ máa lè wọlé ẹ jẹ́ kí n wò bóyá ẹ máa lè wọlé ó dà pé lọ́rọ̀ kan tẹ́ fẹ́ sọ. So. òkú adúláwọ̀ ṣe lè wọlé ṣá. ó dà pẹ́lẹ́ lọ́rọ̀ kan tẹ́ fẹ́ sọ ṣe wọlé. mo kí gbogbo ẹ̀yin ìyá mi bàbá mi ẹ̀yin ọmọlúwàbí ilẹ̀ Yorùbá ṣe nẹ́bọ̀dì mo kí yín ẹ àdúrótì. òkú adúláwọ̀. mo kí yín o. ó yá gbogbo nǹkan tẹ́ fẹ́ sọ fún ọmọ Yorùbá tẹ́ fẹ́ gbogbo èèyàn gbọ́ báyìí ó yá ẹ máa sọ èmi kan gbọ́ bàbá ẹ̀rọ o ẹ̀rọ sà ẹni pójú mi kúrò wọlé ni. ó bẹ gan bàbá inú tèmi gan ọdún ẹbí mi gan ṣe yìí ni. kọlọ̀ kò ṣàánú àkútí ẹ̀rí báwo lára yín. mo wà òkè mo wà òkè ẹ má wọrí ẹ̀yẹn jẹ́ iṣẹ́ tẹ́lẹ̀dùmarè bá ran yín báyìí báyìí ẹ máa sọ gbogbo ẹ̀ lọ báyìí because ẹ ti sọ láti jẹta pé ó ti dojú kókó pé ọ̀rọ̀ ń gbénu yín ọ̀rọ̀ ń gbé yín ó yẹ wọ́n máa sọ báyìí torí a ti ń ràpẹrẹ báyìí o a ti ń ràpẹrẹ ọ̀rọ̀ tẹ ló ń gbénu yín yẹn a ti ń rí i mo fẹ́ kẹ́ sọ gbogbo wọn tẹ́fẹ́ káwọn ọmọ Yorùbá gbọ́ báyìí ẹnìkan ò lè sọ pé kẹ́nìkan má sọ̀rọ̀. kò tiẹ̀ sẹ́ni tó lè pọ̀ máa wo lẹ́nu ṣe rí ah. orí péjì wa orí péjì wa yìí èmi mọ̀ pé padà sọ wá dọ̀dàlẹ̀ but ìyẹn kọ́ ni big deal ṣe ń gbọ́ mi ikú tó wà máa ikú ikú e, èèyàn ikú kan náà ló ń pẹ̀yàn láyé ẹni tó máa kúkú omi kò ní kúkú ná. láéláé. but ṣe rí Yorùbá nation yìí àwọn kan ti rí gẹ́gẹ́ bíi pé o ò gbọ́dọ̀ sọ̀rọ̀ tó bá ti sọ̀rọ̀ nítorí ká máa ṣe ni pé ẹni ìdòwò ká máa dáwó ká máa ìkíní bọ̀ tó bá ti wá di pa fẹ́ sọ̀rọ̀ afẹ́ question àwọn olórí wa báyìí ìgbà náà máa di pé wọ́n ń bọ́ àgbàlagbà wọ́n ń sọ̀rọ̀ sàgbàlagbà ìhun the same thing tá à ń complain ní nàìjíríà ta ní àwọn àgbàlagbà kan ṣe ní nàìjíríà àtúnṣe ń sìn àlẹ́nu ọ̀ láti sọ̀rọ̀ tábà gba yorùbá nation ṣé a fẹ́ máa ṣe military regime ni ibi tẹ́mi ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tèmi nìyẹn ṣẹ́ni yẹn tẹ̀ wá kọ́ ní yíṣù ṣẹ́ni tó ń ṣẹlẹ̀ ń sìn sìn báyìí báyìí báyìí tẹ bá lọ ẹni tó bá lọ wo prógámù tá a ṣe bí abí oṣù mẹ́rin sẹ́yìn lórí prógámù yìí náà ni ẹ̀wọ̀n kó mò ń sọ mo ní àwọn àgbàlagbà tó ń pera wọn lórí nínú nínú movement yìí mi ìjẹun kó máa rí báyìí àwọn gangan àwọn ni wọ́n ń da movement yìí rú. mo rántí ọjọ́ tẹ sọ̀rọ̀ yẹn ìmẹ̀ kọ́lá wà níjọ́ tẹ sọ̀rọ̀ yẹn. màá rẹ̀ sọ ìtú èyí tó fà àkọ́kọ́. ó yẹ ẹja sọ báyìí ẹja sọ báyìí ọlọ́run gbọ́ báyìí. gbogbo tó bá ti ń pè ní mọ́gàjì ṣebí kí lè bá wọn sọ̀rọ̀ ẹjọ́ máa sọ̀rọ̀. bẹ́ẹ̀ni kí ló lè tó ní. tí mọ́gàjì bá jẹ mọ́gàjì tí lè ń dàrú mọ́gàjì ọ̀hún ìsílà kọ́ yẹ kán yọ kó àbí kán lè kó lé ni. kò lẹ́sọ̀ fún mọ́gàjì kọ́ pàdánù ni. ṣé rí ọ̀rọ̀ mi èmi èmi bí n bá dárúkọ ẹnìkan ò lè pa ẹnìkan torí a ti mọ̀ pé ìran Yorùbá tó bá ti sòótọ́ ọ̀rọ̀ báyìí bí ká máa lépẹ̀ ẹ̀mí ara wa ni ìyẹn dẹ̀kọ́ èèyàn máa kújọ̀kọ̀ náà ni ibi tọ́wọ́ dé yàrá sọ̀rọ̀ ṣẹ́rí gbogbo àwọn olórí wa ẹnìkan tíyàn lè dá yàtọ̀tọ̀ lóòótọ́ kò mọ́ o kò pé o òun ni olóyè Ìgbòho ọlọ́run kọ́ ọba tó pé àmọ́ ń bẹ́ẹ̀ nítorí pé ọlọ́run ò jẹ́ kí wọ́n wà ní ìwà pé ẹni tó kàwé torí tẹ́lí ní mọ́mẹ́tì àwọn tó kàwé ló ń da ìrìnàjò yìí rú bí wọ́n ṣe ń da nàìjíríà rú tó yẹ pé àwọn tó kàwé ló ń da rú bẹ́ẹ̀ náà ṣe ń tún da ìrìnàjò yìí náà gbogbo àwọn tó kàwé pátá àwọn lè máa bá ń di àbòsí ìdí ìbàjẹ́ ìdí ìdàrú máa dàrú kí ló dé àwa táwa kàwé gan tó wá ní làákàyè jù yín lọ lákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ nígbà tí èmi rò pé irú tó ń ṣẹlẹ̀ yìí àwọn olórí wa ó yẹ ká fọ́ọ̀sì wọn kí wọ́n bára wọn ṣe tipátipá ni kò yẹ ká tèkì sáìdì kò tọ́ sí ọmọ Yorùbá kan tó bá lò náwó nára tó bá yẹ pé lóòótọ́ lò náwó nára kó tún máa dàrin àjò irú àádá ìbẹ̀rẹ̀ pé èèyàn fowó èèyàn fowó jọwọ́ ṣẹ́ èèyàn wọ́ dànù ni so tí n bá yẹ̀ lóbi tó wá ní ẹ mo ń náwó mo nára so mo lè sọ̀rọ̀ ẹ ẹnìkan ò ṣe dànù ní movement yìí owó tó ná ara tó ná fílẹ̀ gbójú jáde. owó àbòsí ni kí DSS máa lé wọn náà kiri fowólẹ̀ fowólẹ̀ ẹlòmíì ànáwó yẹn ìwọ tó bá ti mọ̀ pé ó mọ̀ lọ́sọ̀ àbò ọ̀fẹ́ dàrin àjò irú bọ́ síta fowólẹ̀ àwọn èèyàn máa fún ẹ lówó kí DSS náà máa lé wọn náà kiri kó wo bó ṣe ń rí lára kó má lè sunlé kó má lè sùn tìyàwó sùn tọmọ kó wá wo bó ṣe ń rí lára olórí bú ọpọlọ ṣe rí ó ti dé tá a máa gbéra ṣépè náà ni kò sí a èmi ò kí ń fẹ́ ṣépè mi kì mi kì mi sínú àwọn tó máa ń ṣépè máa mi láìkí ẹ̀ bọ̀ ṣe rí pé ó sọ̀tàn máa bèrè á sí pé ṣé dìímọ̀ bíjà yìí bá ṣe ń lọ bó bá ṣe ń pọ̀ sí láàrin àwọn olórí wa tí a lè fọ́ọ̀sì wọn kí wọ́n bára wọn ṣe dì mọ́ ṣe rí ẹni ta ṣàdúrà fún ní oṣù láti ṣàdúrà fún bọ̀lẹ́ nígbà tí ìrìnàjò ti bẹ̀rẹ̀ wọ́n ti ń gbé wọn ṣépè sí inú ìrìnàjò yìí o ṣe tó bá di ọ̀la mi ì sọ̀la tílẹ̀ mọ́ wọn yìí o àwọn táwọn ṣàdúrà fún lẹ́nu àmàpàrà gbé wọn ṣépè lọ́la nínú àjò ibi tí ìrìnàjò yìí lọ yìí àti láwọn ni wọ́n ní àròjò yìí àti láwọn ni wọ́n àbí àwa la mọ̀ èèyàn burúkú gbogbo àtijà tí wàhálà bá ṣe ó máa ń sì gbogbo wa torí mi ní yọra mi kúrò àmọ́ mo mọ̀ kí mi ò bú ẹnìkan rí mi ì dẹ̀ ṣépè fẹ́nìkan rí mi ì dẹ̀ fẹ́nu bá tèèyàn kọjá nínú ìrìnàjò yìí so wá ìtẹ́ pé tíjà bá ti ṣẹ̀ láàárín àwọn olórí wa ó máa ń sì gbogbo àwa ta pera wa ní social media bandit yìí ta ti sọ̀rọ̀ wa di warrior social media yìí ta ti sọ̀rọ̀ wa di boko haram social media àwa àwa gbàgbé ara wa jọ wọn ò nífẹ̀ẹ́ ara wọn wà ń wèrè yìí o wọn ò nífẹ̀ẹ́ ara wọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o wọn ò bá ara wọn ṣe wọn ò gbá tẹ́lẹ̀ wọn o tó bá ti wá rí pé wọ́n fẹ́ gang up lórí ẹnìkan pé ẹnìkan bẹ́ nìkan jà wọ́n wá wọ́n wá come together wọ́n wá fẹnu ba iye ẹnìyẹn jẹ́ tẹ́ ẹ̀ fi ní bó ṣé mo yẹ àwọn nǹkan tó fẹnu ba iye wọn jẹ́nu sọ́ọ̀bù yìí tí wọ́n tí ẹ̀ gbóhùn wọn mọ́ wọ́n dẹ̀ ṣe sọ́ọ̀bù yìí wọn kò lè rí bẹ̀ tẹ́lẹ̀ ṣé mo yẹ tó ti fẹnu ba iye wọn jẹ́ tẹ́ pé àwọn tó yẹ tó wà sí jàmìjà wọn ó kò sẹ́ni tó lè fọ ọ̀rọ̀ yín dà sẹ́yìn kí ẹ eh, bàbá Ọbásanjọ́ dénú ṣọ́ọ̀gù yìí lénìí olóyè Ìgbòho ẹnìkan ò lè sa line torí mo wọ ọmọ àlè kan nínú àwọn tó ṣe program tó ń sọ pé wọ́n sa line Ìgbòho wọ́n sa line kìíní ṣé nìkan lè bẹ́ǹṣì Ìgbòho kò sí bẹ́ẹ̀ ní ṣe lè lókìkí tó Nàìjíríà yìí tó bá wọnú Yorùbá nation yìí lénìí o mi ì sọ òṣèlú o mi ì sọ pé Nàìjíríà politics o tó bá wọnú Yorùbá nation yìí lénìí kí gbogbo ayé mọ ẹni yẹn kí gbogbo àwọn pẹ́sidẹ̀ntì àgbáyé mọ ẹni yẹn tó bá wọ sọ́gùn yìí lénìí kò lè lé Ìgbòho sẹ́yìn mọ́nu tàwa yìí so ń sọ àwọn bọ̀tẹ́rẹ́ ṣẹ́rí gbogbo àlàmọ́ o bọ̀tẹ́rẹ́ àwọn olórí ibú wà tẹ́ pé wọ́n máa fi orúkọ gbowó fi fi máa fi da nǹkan rú wá ní wọ́n gbé wọ́n ti yọ̀gbọ̀ owó kò sẹ́tìn wọ́n ti yọ̀bà kítóyè kó sẹ́ni kan lè ní bàbá kítóyè kò ní mo wá ń pù tiẹ̀ tu àwọn olórí wa látòrí bàbá kítóyè ìgbòho àti bàbá ẹ̀ màmá onítìrì àti gbogbo àwọn tó bá pe àwọn olórí torí ìbànújẹ́ ló jẹ́ ìtìjú lè tó bá jẹ́ pé lóòótọ́ ni wọ́n bá ń ṣe kinní torí àwọn ọmọ mẹ̀kúnnù tí wọ́n torí àwọn olórí wa mo sọ kinní bí oṣù mẹ́fà sẹ́yìn àbóṣù mẹ́rin lórí program náà mo ní àwọn olórí wa ti kúrò níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí ibi tọ́lọ́ ṣẹ́rí wọ́n ti gbàgbé pé ọlọ́run lọ́ba tó gbé àwọn débẹ̀ ọlọ́run yọ yín láàárín ọ̀pọ̀ èèyàn ilẹ̀ yorùbá ó gbé yín sáyè tó gbé yín sí yẹn tó yẹ pé ẹ̀yin go ò lè pẹ́ lè débẹ̀ ní twenty years ago ten years ago ọlọ́run wá yọ yín kúrò láàárín ọ̀pọ̀lọpọ̀ olórí ilẹ̀ yorùbá ó gbé yín síbi tó gbé yín sílẹ̀ nìyí àmọ́ nísìn wọ́n ti gbàgbé ọlọ́run yẹn wọ́n ti wọ́n ti rò pé èèyàn ló lè jà fáwọn ọlọ́run kọ́ ẹ wá láwọn àwọn obìnrin kan kọ́ máa jà fún yín èèyàn kọ́ lè jà fún ẹni tọ́lọ́run bá jà fún ni ṣé èèyàn kọ́ lè jà fún ẹni tọ́lọ́run bá ń jà fún ni mélòó ni kí ni wá kí ni wá bọ̀ṣẹ́ láwọn olórí wa ti gbàgbé bí tó ti bẹ̀rẹ̀ ẹ wá ẹ wá ẹlẹ́ǹba ẹni torí wa la ṣe ń ṣe àbí ok tí ẹ bá ń ti torí ọmọ èèyàn tó ń fi ń ṣiṣẹ́ torí báyìí máa sọ pé torí ọmọ láyé ń ṣiṣẹ́ ǹjẹ́ ó pọ́sibú kí ẹ máa ti torí ọmọ ṣiṣẹ́ ọmọ tó ń torí ẹ̀ ṣiṣẹ́ yẹn àní iṣẹ́ tó ń ṣe torí ọmọ yẹn kó tún máa wá kó tún máa ba iṣẹ́ yẹn jẹ́ ó dẹ̀ nítorí ọmọ yẹn ló ṣe ń ṣiṣẹ́ yẹn ṣó possible ẹ nítorí wa lẹ ṣe ń ṣiṣẹ́ tẹ̀ ń ṣe lẹ ṣe ń jẹ̀jàǹgbara yàbí òkè àgbà àgbà fún yín bẹ̀ ń tẹ sọ fún wa ni ẹ̀yin bíi mẹ́rin tẹ pé ayín lórí àbí márùn ẹ wá ríra yín bá ṣe ìṣọ̀kan wá sọ láàrin yín ẹ wá rí ìṣọ̀kan yẹn pè láti bí oṣù mẹ́fà ń sìn ẹ rí ìṣọ̀kan yẹn ṣe ókè ẹ wá mo wá béèrè lọ́wọ́ yín sìn ẹ̀yin gbogbo ẹ̀yin bàbá yẹn mo sọ àtẹ̀yìn ìyá yẹn o báwo lè ṣe fẹ́ ẹ̀yin tẹ́ ẹ̀ ríra yín bá ṣe tẹnu yín òkò báwo lẹnu yín ṣe báwo lẹnu fẹ́ kọ̀ǹtù àwa millions tẹ́yìn sí torí ẹ̀ ṣe ìtìjú baba ńlá ìtìjú torí àwọn èèyàn nílà káyè question tó yẹ kó máa bèrè àwọn olórí wa nìyẹn ẹ ló lórí ní ẹni torí wa kò ń ṣe torí yín kò ń ṣe torí ara yín lè ṣe dìde o torí wa lè ṣe dìde pé kọjọ lọ wa lè dàbí ok àti gbà nígbà tí ó wá di pé arẹ́mẹ́jọ ò sí àjàmọ́pa yìí ni ò dáa kó dà láàrin lọ́kọ láya ìjà máa ṣẹlẹ̀ ok àti sọ pé jà ti ṣe láàrin lọ́kọ láya ń sìn ọ̀rọ̀ yìí mò ń ju sí bàbá ni ò torí àwọn àgbàlagbà nù sọ́gù yìí àgbàlagbà pọ̀ ń sọ́gùn yìí o bẹ̀yìn lọ́rùn ní kárí mímọ̀ ṣe yín kọ̀ agbára yín kọ̀ bọ̀ ẹ ti kúrò níwájú ẹ ti kúrò lójú ọ̀tọ́ lọ́run fi yín sí ewu táwọn sọ yìí náà sìn àwọn ọmọ àlèkùn akọ̀ tiẹ̀ o wọn náà sọ sí bàbá Akíntóyè wàhálà alẹ́ ayé tiẹ̀ nìyẹn sọ bẹ́ẹ̀. ayé nígbà tó yẹ wọn ti bàjẹ́ wọn fẹ́ gbódòdó ọ̀rọ̀ wọn fẹ́ gbódòdó ọ̀rọ̀. bàbá wọn mọ̀ tó òótọ́ ọ̀rọ̀ bọ̀ tí wọn bá sọ pé tí wọn bá lọ ọmọ yín lẹ́sẹ̀ pé ẹ̀ ń bú bàbá Akíntóyè ta ló fẹ́ wò wọ́n. wọn ò ní rí wọn wò náà ìgbẹ̀yìn wọn náà ò ní rí bẹ́ẹ̀ ni ìgbẹ̀yìn wo rí but ihun tó fẹ́ ntọ́ ti ṣẹ́rí wọ́n ní kílẹ̀ tó pòṣìkà ohun burúkú ohun tó ohun tó dáa máa ti bàjẹ́ ṣé àwọn ọmọ àlè yìí wọn kọ́kọ́ balẹ̀ ayé jẹ́ àwọn kò tó mọ̀ pé àtúbọ̀tán àwọn ò lè da bọ̀ kọ́ mọ̀ bà bà jẹ́ táwọn bá ro ti ẹbí tiwọn àtàwọn ọmọ tí wọn tìbí àtàwọn tó ṣe bí àwa ń ti wa ó jẹ wá lógún ilẹ̀ Yorùbá yìí ó jẹ wá lógún ó dẹ̀ ó dẹ̀ ṣe pàtàkì sí wa ọmọ àlè wo ẹlòmíì ti sọ lé nínú wọn kò mọ agbolé mọ́ ẹlòmíì ò tiẹ̀ nílé mọ́ wọ́n ti talẹ̀ tán so wọn ò ní mọlé. sẹ́ni yóò tó ti wá ta ẹ̀dọ́ yẹn. ìran wọn ìran wọn ìwúpa tó wà bẹ́ẹ̀ ìran wọn ìran wọn ilẹ̀ yorùbá wọ́n máa parun ni wọn ò ní pamọ́. sẹ́ni èmi wá fẹ́ sọ bàbá olóyè gbòó ìyọnitìrì ẹ̀kú lẹ́ẹ̀kú gbogbo ẹ̀yin tẹ́ bá sọ pé kíní kan àwọn mẹ́ẹ̀ta olórí ni wọ́n ní sọ́gbù yìí wáyà kú ló máa kú ó máa sọnù ó fẹ́ sọnù ní problem tiẹ̀ nìyẹn ó fẹ́ òkọ̀. ògbádùn láwọ̀ ṣe rí àwọn èèyàn wa. okay ọ̀dàlẹ̀ ẹ́ baálẹ̀ kú náà wọ́n máa ń wí ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ ni. wọ́n fẹ́ da àárín àwọn bàbá yìí rú àti ìyá yìí ni because ọ̀rọ̀ tí bàbá pè wá fún ní àròtọ́ pé wòlíì àpótẹ́ ìfún láàárọ̀ yìí pé ó sọ pé àwọn gbọ́ àwọn àwọn first note kan okay. program declaration. àwọn program declaration tó lọ ṣe ní kongi yẹn ẹlú ya kongi. so gbogbo àwọn kan tí wọ́n sọ níbẹ̀ yẹn tó sẹ́ndì sí àwọn fọ́mílẹ̀ tó sẹ́ndì sí wọn tí ẹ mo gbọ́. mo rí pé kò sí fọ́ọ̀sì àpótí ẹ̀yìn gbogbo nǹkan yìí. kí ẹ lè mọ̀ pé ṣé ẹ rí bàbá wa Sunday Igboho ah mi ò ní pa fún yín ọkùnrin ni wọ́n. ẹni bá pẹ̀lú ìmọ̀. tí ó bá jẹ́ wípé gbogbo wa nítòótọ́ ní ọmọ Yorùbá a bá finú ṣọ̀kan ẹ́ bàbá wa ò ní sí nípò ibi tó wà yẹn mọ́. ṣé ìdùnnú wa ni pé wọ́n ti wọ́n mọ́bi tó wà yẹn táwa ń pariwo Yorùbá nation Yorùbá nation Yorùbá nation ètò ìtàlọ́sọ́ ń pariwo Yorùbá nation ìta ló dá sílẹ̀ ta ló kọ́ sí gbogbo ilé ìṣẹ́bí tó rí wọn ni kí ló dé tó wá ṣọ̀fẹ̀ bàbá yìí tẹ́lẹ̀ fi síbẹ̀ kò rọ́mọ kò ríyàwó. ẹ wá lẹ́yìn joyè orí ibùkún kan lẹ́yìn. bàbá àwọn àbínú ọ̀rẹ́ máa bí ọjọ́ jẹ́ o. bàbá bàbá ewé dọgbọ́n ṣẹ́rí èmi tí bá ń sọ̀rọ̀ tí bá ń sọ̀rọ̀ ibùkún náà máa padà sí ọ̀dọ̀ àwọn olórí yẹn máa padà sí ṣẹ́rí gbogbo tó wà nílẹ̀ yìí gbogbo madness yìí gbogbo rubbish nonsense táwọn èèyàn ti ń ṣe yìí the only person tọ́lọ̀ ń fún láṣẹ tó lè tó lè tó lè tó lè stop gbogbo kínní ẹ òun náà ni bàbá Akíntóyè gbogbo àdàdà tó ń ṣẹlẹ̀ gbólọ́kùn ló sì ẹ màmá kan ṣe kínní kan ẹnìkan ṣe kínní kan yẹn in the first place tí unity bá wà tí ṣọ̀kan bá wà ǹjẹ́ nìkan máa tẹ̀lé declare in the first place ẹ̀dá akọ gbé yẹn wò ná ìṣọ̀kan tá a ti ń pariwo ìjẹ́ tó bá wà ǹjẹ́ nìkan máa dáṣẹ́ ara ẹ̀ ṣe lóòótọ́ gbogbo alẹ́ lọ́run wá sínú struggle yìí lọ́nà kan àbí kejì gbogbo ala ní ohun táwa ṣe inú kínní but ohun tẹ̀mí fẹ́ bèèrè lọ́wọ́ wọn ni pé how long ìjọ wo la fẹ́ ṣe dà béèyàn kan bá ti ṣàṣìṣe kan àbóṣe wọn kan tí ò bá ti bá ohun ta fẹ́ lọ ká fẹnu ba yé de. wọn ló ti di olóṣèlú wọn ló ti dọ̀dà ni. táyé òfin ló gbọ́ ok ó dà èmi wá ń béèrè pé ó dà olóṣèlú yẹn ṣe wèrè olóṣèlú ni ṣe olóṣèlú ló ṣe èèyàn ni. ó yà mí lẹ́nu o nítorí máa ń ṣàwọn èèyàn nítorí fẹ́ béèrè pé ok ẹni olóṣèlú olóṣèlú ṣe olóṣèlú ò kì í ṣe ok Sanwó-Olú ń sìn tó ń gbégbá ààbò lẹ́lẹ́kejì ń sìn Ṣèyí Mákindé nìbàdàn tó ń gbígbà àgbò lẹ́yẹ̀kejì yìí sìn ẹ gbogbo àwọn tó ń gbígbà àbò káàkiri lẹ́yẹ̀kejì yìí sìn tó jẹ́ gómìnà Yorùbá tó sọ ṣé wọ́n ṣe Yorùbá ẹ̀ ẹ̀ mo tẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni pé ǹjẹ́ tó bá tiẹ̀ ǹjẹ́ bọ́ ṣe ọ̀rọ̀ gbogbo alamọ̀ kan fẹ́ lẹ́yẹ̀kejì o bàbá Tinubu fẹ́ lọ àbí ǹjẹ́ tó bá tiẹ̀ wàá sọ pé lọ́la yìí tó fẹ́ mọ yọ̀rọ̀ la túùzẹ̀ yìí o bòdé Yorùbá ni sọ̀rọ̀ ṣé wọ́n sọ pé nítorí pójú lóṣèlú ti àfẹ́mọ́ ṣàwọn aláàfẹ́mọ́ ni nítorí pójú lóṣèlú èmi wá fẹ́ sọ fún àwọn wèrè tó ń sọ̀rọ̀ yìí pé ó dà tá a bá sọ pé òṣèlú òṣèlú àbí orí orí yìí ti gbálẹ̀ ṣé bàbá kí tó yẹ wọn ṣolóṣèlú ṣé Ìgbòho hmm. ṣolóṣèlú bọ̀tá wọn máa sọ wọn á ní màmá kan olóṣèlú èmi ò sọpọ́ọ̀tì ẹnì kankan ní ṣọ́ọ̀gù yìí o gbogbo ẹgbẹ́ bá ṣe adalẹ̀ mi fẹ́ Ìyẹnitìrì lídà mi ni bàbá Akíntóyè lídà mi ni Ìgbòho kódà gbogbo àwọn tí mo tún yọ ayé ti àwọn tí wọ́n ti fẹnu ba ayé wọn jẹ́ sí sínú ṣọ́ọ̀gù tẹ́ pé àgbóhùn ọmọ lídà mi ni wọ́n mo ń sọ ọmọ ní twenty ṣe báwọn kan ni bàbá bá ní ṣọ́ọ̀gù yìí ṣe rí ẹni tọ́lọ̀ bá fẹ́ ló yàn ọlọ́run yan ọba kí tó yè ni ẹ mọye lórí ló wà nílẹ̀ yorùbá ni. ẹ jẹ́ kí ẹ jẹ́ kí n ṣòkó fò kan fún yín. bàbá. mo wà pẹ̀lú yín. ṣé ẹ fẹ́ kí kinní ìyanjú lóòótọ́ ṣé kí n sọ bí tẹ́ máa lọ. ok mo wà pẹ̀lú yín mo gbọ́. gbogbo àwa ọ̀dọ́ yorùbá pátápátá àtiwọ́ tó jó lóṣèlú àtiwọ́ tó kì ṣe olóṣèlú torí nǹkan tó wà lẹ́nu bodè tó fẹ́ wọlé kò ní kàn wá o ẹni pé ikú ikú ọ̀tọ̀ lọ́jọ́ ẹni ọ̀tọ̀ lọ́jọ́ lọ́jọ́ àwọn ò sáìn ọjọ́ lọ́jọ́ ọjọ́ lọ́jọ́ ìgbà onígbà èmi ò ní lù ẹ̀yin ò ní lù gbogbo àwọn tó fẹ́ wa tó dẹ̀ fẹ́lẹ̀ yorùbá ní tòótọ́ tí ò dẹ̀ ṣe tó àti gbàbọ̀dé wọn ní wọn lù ó di ilé àwọn ọ̀tá but ohun tèmi fẹ́ sọ lélẹ́yìí ṣẹ́rí mo sọ̀rọ̀ kan mo ní àwọn àgbààgbà ẹ̀ ń sọ̀rọ̀ sí pé àwọn àgbààgbà àárín wa ká fèsì wọn ó yẹ já fèsì wọn number one bàbá Kíntóyè tẹ̀ dárúkọ ṣèbẹ́ ẹnìkan ló yan bàbá Akíntóyè ẹnìkan ló dúró ti bàbá Akíntóyè ló nominate bàbá Akíntóyè ẹnìkan ló rí pé à ah, mánu Akíntóyè yóò lóòótọ́ àgbàlagbà gidi ni bàbá ẹni ọ̀wọ̀ ni ẹja jẹ́wọ́ front ṣèbẹ́ ẹnìkan ni and that person is chief imam ẹ ẹ̀ rí gbà yẹn pé religion person ni chief imam tẹ́ fi gba bàbá ẹ̀ wọlé ok mẹ́sẹ̀gì kan jáde èmi ò tiẹ̀ mọ̀ pé chief imam ló nominate bàbá Akíntóyè àfìgbà tí mo rí fídíò yẹn ẹ jẹ́ ká lọ bá chief imam yẹn kí lẹ rí tẹ fi yan bàbá Akíntóyè tẹ́ẹ̀dẹ̀ yan wọ́n tí gbogbo ẹ̀dẹ́ rí báyìí tẹ́ẹ̀dẹ̀ dákẹ́ that's number one. number two màmá tó jẹ́ olórí gbogbo obìnrin ilẹ̀ Yorùbá màmá Kogi olórí olóòṣà ẹ jẹ́ ká lọ bá ìyá yẹn ẹ jẹ́ ká yípa àwọn tí ò sí nínú ilé tí ò sí nínú Nàìjíríà ẹ jẹ́ ká fún wọn lẹ̀ màmá olórí olóòṣà yẹn bàbá wa tí ń ilẹ̀ Yorùbá àti bàbá gẹ́gẹ́ ojú bàbá gẹ́gẹ́ ojú àwọn làwọn rẹpírẹsẹ́ǹtì Christian caucus kílẹ̀ Yorùbá má bàjẹ́. ẹlísù ẹlísù ẹlísù ẹlísù mo ń bọ̀. mo fẹ́ mú àgbàlagbà kan sí torí ẹ ó láìkẹ́ yìí máa mọ̀ inú àwọn tó wà ń bẹ̀ tó jẹ́ àgbàlagbà tẹ́ pé wọ́n fẹ́ sùgbẹ́nu lé bàbà tí wọ́n bá jọ jẹ́ pé pẹ̀lú bàbà òní baálé èkó tẹ̀dó nìbàdàn wa. baálé èkó tẹ̀dó. bẹ́ẹ̀ni. nìbàdàn. bẹ́ẹ̀ni ẹ wọn ti ń nò tìyẹn náà báyìí gbogbo wọn la fẹ́ la fẹ́ àwọn àwọn gangan sẹ́yìn gangan ẹ fẹ́ kí kinní ìtò náà ẹ fẹ́ kó dàrú ṣé ẹ kàn fẹ́ ti àwọn ọ̀dọ́ ẹ fẹ́ ti àwọn ọ̀dọ́ fún ikú pajẹ ni tí ò bá kí n ṣe Chief Sunday Igboho pé Ọlọ́run ṣe lákàndá ẹ ti pàànà àwọn ẹ ti fi rúbọ barabara ẹ ṣì wà lára máa yẹn ẹ dẹ̀ dákẹ́ àwọn bọ́ìsì dẹ̀ sọ pé àwọn rẹ́dì pé àwọn rẹ́dì tẹ́yìn bá sọ pé ẹ fẹ́ ṣe kinní ẹjá gbàgbé àwọn tó jẹ́ oníjẹkújẹ tó ti tẹnu nulẹ̀ bí ẹdìyẹ tí ò lè sọ̀rọ̀ wọ́n ti jàjẹ́ yóò wọn lè gbésẹ̀ wọn lè gbé bọ́dì mọ́ wọn lè gbé ara wọn wọ́n ti jókòó ó dà ẹ̀yin tẹ́ wálẹ̀ dìde ẹ tún ṣe yìí kí ló dé sẹ́yìn náà ń jókòó àwọn ọ̀dọ́ ní pé kẹjẹ́ káwọn jáde a kì í ṣolè a kì í ṣe bandit a kì í ṣe terrorist ẹ̀wọ̀n bíi tí bandit wà ẹ̀wọ̀n bíi tí terrorist wà àwọn ọ̀dọ́ tó jẹ́ ọlọ́dẹ tó jẹ́ security àwọn àgbẹ̀ tí wọ́n mọ nǹkan tí àwọn kinní olórí burúkú sókọ fúlàní yìí tí wọ́n ti ṣe sóko bàbá wọn wọ́n láwọn ṣetán àti jáde báyìí báyìí báyìí báyìí báyìí kí ló wá dé tẹ̀yìn bàbá yìí tẹ wá dúró tẹ́ ẹ̀ jẹ́ ká mọ ibi tá à ń lọ. now mo fàsìkò irọ́ gbogbo ọmọ yorùbá tó jẹ́ ọ̀dọ́ àtàwọn tó jẹ́ àgbààgbà náà ṣùgbọ́n tó sì ní ọkàn ọ̀dọ́ tó ń ṣe dáadáa tí yóò gbàbọ̀dì àtẹ̀yìn tẹ́ wà láàrin olóṣèlú tẹ́ ẹ lójú ń tì yẹn lè bọ́ta àsìkò nílé yo tọ́lọ́ bí ọ̀rọ̀ ògùn adúláwọ̀ wọ́n á ní tọ́lọ́mù bá sọ pé olóṣèlú ló máa padà kó wa délẹ̀ lérí nílẹ̀ yorùbá ọlọ́run máa bá wa gbé bọ̀ ọ̀rọ̀ wà ń bẹ̀ o. ẹ ilé olóṣèlú ìwọ tó ṣòṣèlú kí ni impact ẹ ń lé ayé olóṣèlú gan ló dùn jù torí pé ó ti ní gbogbo àìdí àwọn kìkì pé kó má gbàbọ̀dè fúnlẹ̀ yorùbá tó bá dẹ̀ ti gbàbọ̀dè kó kú kú òjijì. èyí tẹ́ tún sọ yìí sìn wọ́n á lẹ́ ń kàbẹ́ olóṣèlú àwọn ọmọ àlè àwọn aláìní ìrànwọ́. ẹ wọn èmi ò expect wípé wọ́n ti ẹ̀ ń rí fídíò mi àfìgbà tí mo dẹ̀ ń gbọ́ àpótí ẹ̀rí bí ah, àpótí ẹ̀rí náà òun ló gbàgbọ́ sí gbòó òun ló fẹ́ kó bá gbòó òun ló fẹ́ bá gbòó Ìgbòho tèmi torí ẹ̀ kúrò ní chọ́ọ̀chì tí mo ti ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí wòlíì tí mo torí ẹ̀ resign wọ́n kọ́lé fún mi wọ́n kọ́ chọ́ọ̀chì fún mi sínú Lẹ́kí ìfẹ́ tí mo ní sí gbòó mo